Ada ọpẹ́ fún ọlọ́wọ́ ọba ọba tí ó ṣe lérọ̀rọ̀ fún wa láti pàdé lẹ́yìn ìgbà tí a ti ṣe ọdún iléyá tán adúpẹ́ fún ọlọ́wọ́ ọba náà ọba tí ó fi káwa náà kún nínú tí ó ṣe ọdún náà gbogbo tó ń jẹ́ ìbádà tí oníkálukú ṣe ní àsìkò yẹn tó ní ṣe pẹ̀lú gbígbàwẹ̀ ọjọ́ rafa ní àbí sísẹ̀ tẹ̀kùbẹ́rọ ní àbí pípa ẹran ní lílọ ìdí ní gbogbo àwọn ìbádà tó wà níbẹ̀ àbí ọlọ́run bá kọ́mọ́ ṣàgbá ní ìbádà fún wa ọ̀bẹ̀ ọlọ́run أصول السنة لإمام أبي عبد الله أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي أمبك الله نبي تي أكادوني أولا نبي وأن الله تعالى يكلم العباد يوم القيامة ليس بينهم وبينه ترجمان والإيمان به والتصديق به آه الإمام أحمد عليه رحمة الله وإن شاء الله يكون شاء آه، شرع حصول السنة yẹni pé àwọn nǹkan tó ń jẹ́ súnà nàbí sallallahu alaihi wasallam tó ṣe pé ẹni tí èèyàn bá ti rí lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé ìlàkàtà nàbí ni ẹni tí èèyàn bá ti wá rí nínú àdìsọ́kàn rẹ̀ àbí kí èèyàn sọ tí ó wà nínú ìlànà yẹn jáde irú ẹniyẹn àlèkùn ní onísúnnà lára tí Imam Ahmad tí wọ́n kọ́ táfìmọ̀ pé lágbájá yìí onísúnnà ni òun náà ni kíyàn ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run tá ń sọ yìí náà ó ní ṣe pẹ̀lú kíyàn ní ìgbàgbọ́ sí a máa ń bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ yóò bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ yawm al-qiyama ní ojú ọgbẹ́ ìdí al-qiyama ọ̀rọ̀ sísọ ọlọ́run ọba nínú àwọn ìròyìn tí mùsùlùmí gbọdọ̀ gbàgbọ́ ni bí tí wọ́n bá ń ròyìn ọlọ́run kí wọ́n gbà pé ọlọ́run ọba al-mutakallim lahu sifatul kalam ọba tó máa ń sọ̀rọ̀ ni so bákan náà ìròyìn ọ̀rọ̀ sísọ kí wọ́n gbà pé ní wal jamaa wọ́n ní àdìsọ́gàn ipé ọlọ́run ọba ọba tí ma ń sọ̀rọ̀ ní ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọyọ̀kẹ́lẹ̀m idha shaa káwá ní pé ọlọ́wọ́n máa ń sọ̀rọ̀ yìí ìròyìn kan ní tó jẹ́ ìròyìn láíláí ìyẹn ni pé ìròyìn tí ó jẹ́ àwọn ìròyìn ìpìnlẹ̀ tó ṣe pé ìyẹn fi rọ̀ fi ìròyìn ọba so bákanáà ìròyìn pẹ̀lú pọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nínú àwọn sifatul kamal nínú àwọn ìròyìn tí ó ìròyìn tó pé tó pé ìyẹn máa fi ń ròyìn kí wọ́n ní ọlọ́run ò sọ̀rọ̀ ìròyìn àbùkù ní kí wọ́n ní ọlọ́run ní ọgbà sọ̀rọ̀ ẹlòmí lè wọ́n pé kí ni túnmọ̀ in ti afẹ́ mú jáde níbi eléyìí kí ọlọ́run wá ń sọ̀rọ̀ àbí kí ni pé àwọn kan padà jáde lẹ́yìn wọ́n ń takò àwọn ìròyìn ọlọ́wọ́n ọba lára àwọn ìròyìn tí wọ́n takò òun náà ni ìròyìn alkalam yẹni pé ìròyìn pọ́lọ́wọ́n ọba máa ń sọ̀rọ̀ wọ́n láwọn ọgbà kí ló sì fà á tó fi takò pé ọlọ́wọ́n ọba kò kí ń sọ̀rọ̀ òun ni pé wọ́n ti gbóǹdò pé gbogbo tí máa ti ń jẹ́ ìròyìn ọlọ́run àwọn ò ní gbà á ọ̀nà táwọn ń gbá sẹ̀sìn táwọn àwọn iná ni wọ́n pè ní àwọn Mu'tazila àìgbà kọ́lọ̀wọ́ bá máa ń sọ̀rọ̀ òun náà lọ́wọ́ bá wọn débi pé àwọn ọ̀gbà pé Al-Qur'an ìpé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní tùrọ́ mọ̀ pé táwọn bá ti gbà níbitọ̀ sí Qur'an yìí sọ̀rọ̀ ọlọ́run àbọ́lọ́ nǹkan ni ó túmọ̀ ní táwọn apá súnmọ́ fi wá dìde ipé irú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ni pé ó tako tí Ànábì sallallahu alaihi wasallam wá fún al-ummah yìí nínú al-Qur'an torí al-Qur'an fi rinlẹ̀ láwọn oríṣiríṣi ọ̀nà إنه القرآن ربني وإذ قال الله يا عيسى ابن مريم وإذ قال الله باتي الله صف عيسى طلب وعيسى أم مريم إني متوفيك إمي الله أبا معكم ولون ورافعك إلي ما أقول أبو إمي الله أبا نصرة البقرة وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة بطلوا باصقي أم أنصفا ملائكة إني جاعل في الأرض خليفة بما دا ẹnìkan tí ó ma rórílẹ̀ ayé tí ó ma gbébẹ̀ mo fẹ́ fi sórílẹ̀ ayé tí ó jẹ́ èèyàn ṣùgbúrú àwọn nǹkan yìí àwọn àyà yìí ní jẹ́ kó yé pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ọba tí ma ń sọ̀rọ̀ ni àwọn ayà pọ̀ wa isnada rabbuka Musa anittil qawma zalimin gbàtọ́lọ́wọ́ bá pé annabi Musa ikú yálò lè bá àwọn ìjọ alábùsí àwọn bákanáà gbàtàwọn méjì ń lọ Musa àti Harun wa nadaahuma rabbuhuma ọlọ́run bá pè àwọn méjèèjì ọlọ́run bá sọ fún wọn pé ìdàhàbá ilẹ̀ fìràáhùn ẹlò lè bá fìràáhùn tó nínú ìtàn láíláíláíláí lẹ́nu àwọn ànábì ọlọ́run bá tó ti kọjá nínú al-Qur'an náà ní fi rinlẹ̀ ipe ọlọ́run ọba ọba tí ó ń sọ̀rọ̀ ni àmọ́ngbà táwọn Mu'tazila àtàwọn dé tí wọ́n gbé oríṣiríṣi ipe àwọn oníròyìn gbogbo tí bá ń jẹ́ ìròyìn ọlọ́run ọba àwọn so iná làwọn apásúnmọ̀ fi wá dìde pé à ọ̀rọ̀ yìí ṣẹmọ̀ tí wọ́n bá ti ń wo aburú díẹ̀díẹ̀ aburú sì máa tàn yọ máa tàn tó bá yìí tìdìde sí kí ọmọ ṣe àlàyé rẹ̀ sẹ́sì rí aburú bó ṣe wọ́n yẹn tí wọ́n bá ti fi kalẹ̀ tí wọ́n bá rí ẹni tí ó ṣe àlàyé rẹ̀ tí bá ń ṣe ń pẹ́ aburú sì fẹ́ máa jọ òdodo lójú àwọn èèyàn torí aláburú yóò ti máa wá àwọn ọ̀nà oríṣiríṣi láti fi kún aburú rẹ̀ yẹn táwọn kan bá dìde sí lónìí pé ah nítorí sí yọ́ dáa gílíkẹ́ kan tọrọ adákẹ́ tó bá dákẹ́ tó bá tọrọ tó ṣe sàá ṣètọ́nù tó gbé ọ̀nà yíwa fún so yíwa rí pé kọ́rọ̀ ẹgbọ́n tí ọ̀nà bá wù ṣe sí àwọn èèyàn tẹ́ bá rí èèyàn méjì tán bá ń ṣe fàǹfà lérí ọ̀rọ̀ kan tó a pé àjàngbìlá bá ti ń dé bí ọ̀rọ̀ ẹ̀sìn yóò sì máa rí àwọn nǹkan míì tí ó máa gbá kún pé ẹ̀túnlélé iná ní ẹ̀túnlélé iná ní ẹ̀túnlélé iná ní náà pé hmm, ọ̀rọ̀ ibẹ̀ máa jòdó lóòtọ́ súnà ló fa àgbà táwọn jà níyà bẹ̀rẹ̀ àwọn bá súnà kan pariwo lé wọn lérí pé àkíní ah, relé ikó ilé ọ̀rọ̀ àbí kíní àndàmú ẹ̀lú yóò tẹ̀lé ẹ̀pá wọn ti jẹ́ kútùkútù náà sọ làtọ́ yà ń ẹni tó pé òun gangan náà tó pé kìí ṣe bóyá fa àbẹ́ni tó jẹ́ oníròrí tí ó dú dédé tí ó lágbára wọn ni àwọn apá padà wá dìde sí wọn tó pé ọ wá débi pé tán bá ti ń sọ̀rọ̀ àkídà wọ́n mọ̀ wá fi torí pé kí ni kí ni ẹ̀ padà di pé n tí wọ́n ń tàn ká so ọ̀rọ̀ ẹ̀ tàn ká rí kí mo sọ lẹ́ẹ̀kan pé ìtakò ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n bọ̀ kìkí ń sọ̀rọ̀ pé sífà ọlọ́wọ́n bá kíyàn takò ńlá kọ́kọ́ kó tó di pé padà lídìí débi títakò pé Al-Qur'an gan kìí ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sumọ́sọ́ níbẹ̀rẹ̀ ìgbàta bẹ̀rẹ̀ halqa yìí yẹni pé usulu sunna ṣàrẹ̀ usulu sunna ta bẹ̀rẹ̀ rẹ̀ yìí so mo ṣàlàyé pé inú fìtínà tó lágbára fìtínà wàhálà tí imam ahmad tí wọ́n bá pàdé nípa pé alkùrán ṣe ẹ̀dá ọlọ́run bá ní àdíkò kí ń ṣe ẹ̀dá ọlọ́run súnà ni imam ahmad náà fi kún fi tíra wọn ike wa anna allah ta'ala yukallimu al-ibada yawm al wọ́n ní ọlọ́run tọ́lá rẹ̀ ga gẹ́gẹ́ bó ṣe wà nínú ìròyìn rẹ̀ kí ọba títí ń sọ̀rọ̀ ní ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ní tó bá tún di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmá ọlọ́mọba yóò tún wá bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ annallah ta'ala ọlọ́mọba tó lára ga yukallimul ibada yóò bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ yawmal kìyàmá tó bá di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmá ẹni tí ó máa ń jẹ́ òǹgbífọ̀ ẹ̀ntán pè ló ń gbé fọ́ní pé tí wọ́n bá yàn translate in tí yàn sọ ẹni pé nkàlùkù ọlọ́wọ́ máa sọ nkàlùkù sì máa gbọ́ àtẹ́ntó wà ní jìnà àtẹ́ntó wà ní tòsí bá kanáà ni wọ́n sì máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá torí pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sọ a máa gbọ́dọ̀ fi wé sí pé síbà wá ṣe máa ń sọ̀rọ̀ yìí náà ní tiwa tó ṣe pé yóò nídi ká yí àwọn yóò nídi a máa ṣe àwọn sísí kan tí a bá ń sọ̀rọ̀ yíhun akẹgbà pọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba ni a sì gbà pé ìròyìn ọ̀rọ̀ yìí ìsọ ni torí pé kí ni tó bá ń sọ fún yàgá pé lágbájá kò lè sọ̀rọ̀ nínú èèyàn tí kọ́ wàrà tó bá ní ni

tẹ́lẹ̀mí ọba ma kí ní fà ní tí ń fa táwọn afá súnnà tí wọ́n fi ma ń fi àmójútó àwọn nǹkan mítí wọ́n pé àṣíkíní ìwà lè tó báyìí lè bẹ́ẹ̀ ni ìmá lè tó bẹ́ẹ̀ o ní nǹkan tó bá ti jẹ́ pé nǹkan táwọn kan bá ti sọ di ìlànà tán fi ń tako tí ó wá nínú ẹ̀sìn wọn afá náà wá dìde sí wọn wá fi rinlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí oríṣiríṣi kọ́lá láti gbà Adam ọlọ́wọ́ bá ti fìrin lẹ̀ pé ló ti wà nínú pé ọlọ́wọ́ bá wà nadahuma rabbuhuma alam anhukuma an tilkuma ọlọ́wọ́ bá pé anabi adam àti awa ipé ṣe mi ò ti sọ fún ẹni pé kẹ má débi igi méjèèjì tí mo ní kẹ má dé ẹni pé ọlọ́wọ́ bá sọ fún ẹni pé kẹ má débi igi kan àìgi méjì kan so ọlọ́run bá pè wọ́n irú ọ̀rọ̀ yẹn náà arábá fi mẹ́kọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí wọ́n ń sọ̀rọ̀ yẹn so yalmamu ahmed tí wọ́n tó bá jọ́gun ní alkiyama ọlọ́run bá yọ bá oníkálukú sọ̀rọ̀ eléyìí ń bẹ nínú hadith annabi sallallahu alaihi wasallam nínú sahih bukhari tí annabi ni ma minkum min ahadin illa sayukallimuhu rabbuhu laysa baynahu wa baynahu tarjuman anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo yẹn nìkọ̀ọ̀kan yín tó bá di ọjọ́ gbìnà kìyàmà ọlọ́wọ́n bọ́ ń bọ́ ní kálukú sọ̀rọ̀ laysa bainahu wa bainahu turjuma tó kò ní sẹ́nìkan tí ó máa bọ́ ń kálukú wọn náà lọ́wọ́ gbọ́n kẹtọ́ bá ń bá fún ara so àwọn kan wá tí anabi sọ pé ní ọjọ́ ọlọ́run yóò pè ẹrù rẹ̀ míì nínú àwọn ẹrù rẹ̀ bọ́ pè wọn yóò mọ̀ wá sọ fún pé ṣe bó ṣe aburú báyìí ọmọ ènìyàn ló ti mọ̀ dáhùn pé bẹ́ẹ̀ ni mo ṣe èyí ààrọ bẹ́ẹ̀ ni ọlọ́run mo ṣe ṣe bó sí báyìí yóò ní bẹ́ẹ̀ ni mo ṣe ṣe bó sí báyìí yóò ní bẹ́ẹ̀ ni mo ṣe kò sẹ́nì kan tí ó wà láàrin ìyà tọ́lọ́run tọ́lọ́run fi máa bí ọmọ ènìyàn ní àwọn nǹkan tí ó bẹ́ sàánú ni tó bá yọ ọlọ́run wá ní pé ọ̀dà gbogbo nǹkan tó ṣe yìí mú wọ́lá tawhid yẹni pé o ti ẹ̀ ní ìgbàgbọ́ tó rinlẹ̀ tí ò sí ẹbọ ń bẹ gbogbo àwọn ìwà ìṣẹ̀mí tí ó ṣẹ̀ tó ṣẹ̀mí tó fojúfò so irú eléyìí ara ọ̀nà kan tọ́lọ́wọ́ba tí ó gbà bá àwọn èèyàn sọ̀rọ̀ nù so bákan náà tó bá tún di ológun ilẹ̀ òkè yá máa kẹ́mẹ́ tó pọ́lọ̀ wọn bọ́ pè wọn tí ó bá wọn sọ̀rọ̀ náà ni ẹn tó ní nǹkan mí tó mú kún ọlọ́run ọba tí ń pè lọ́lọ́run ẹlòmílẹ̀ ló mọ̀ pé lọ́lọ́run ó pé lọ́lọ́run àbá nǹkan tó máa ń rò kàn lọ́dọ̀ ọlọ́run náà ló máa ń rò kàn lọ́dọ̀ ènìyàn náà bí nǹkan yẹn bí lápójú ẹnìsìn gbogbo aláma kò sẹ́ni tí ó takùtọ́ bá ní ọlọ́run ọmọ ṣìṣọ́ rẹ̀ ṣọ kò òun lọ kan lọ́wọ́ oníṣọ́ jẹ́ gbogbo èèyàn lọ́wọ́ gbà so bí ṣe ń gbà kọ́lọ́wọ́ bá ní tánbàsọ kọ́lọ́wọ́ bọ̀ bíṣọ́ rẹ̀ sọ tí ó sàmì pé àmì àmì àmì àmì àmútúnlé ní àwọn kankan tó ní máa so eléyìí kọ máa so kọ́ eléyìí máa fi kọ́ra eléyìí máa fi para eléyìí máa fi la ọkọ̀ máa fi ṣe kíní kan eléyìí so mọ́mọ́tò rẹ eléyìí so kọ́lé rẹ eléyìí máa so kọ́ so tí ìbájú kẹni tó ṣe tán láti ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nẹ́bí ẹ̀ máa ń sọ fẹ́ lómi gan sí ọmọ ìyá lẹ́nu pé ah ìsìnkú kan bá ń wà ní ẹlòmí lè máa máa àmá ẹlòmí yóò máa máa gbà tó bá wọn mọ́tò tó bá wọ abẹ mọ́tò àwọn oníta zimi báyìí ń tọ́ bá ń bẹ̀ níbi abẹ́ abẹ́ ọ̀dọ̀ àwọn dírẹ́bà wọn tọ́ bá ń bẹ̀ tó dì mọ́ bẹ́ẹ̀ kìí kékeré bẹ́ẹ̀ tí ó dì mọ́ bẹ́ẹ̀ ẹlòmí ilẹ̀lẹ̀ lòun ka rí ma tí ó ní tí ó ní jẹ́ káàkiri ọwọ́ sọ́gùn ẹlòmí kéèkì ẹni rí ẹka yọ́lẹ̀ fọ́tò ní bóyá fọ́tò àfá kan lọ́lẹ̀ ma bẹ́ẹ̀ ọlẹ̀ ma ara mọ́tò rẹ̀ ó ti gbà pé aburú ní sí mọ́tò yìí ṣùgbúrú àwọn nǹkan yìí ọlọ́run yóò kú eré yẹn tó bá jọ́gùn ní náà lọ́wọ́ ń sọ inú 47 sí 48 ọlọ́run bá ní ọlọ́run ní ọjọ́ gbìndẹ̀ alkiyama ṣe pé n tàà bá bọ̀ gẹ́gẹ́ ní pé ọlọ́run ṣe alimẹ́mùn eh, ahmed ọlọ́run bá àwọn ẹrù rẹ̀ sọ̀rọ̀ bá dìjọ́ gbìndẹ̀ alkiyama ọlọ́run ni wa yawma yunadihim tó bá dìjọ́ gbìndẹ̀ alkiyama á pè àwọn èèyàn àyínà ṣùrọ̀káàíyà ikú gbogbo àwọn tẹ́ gbogbo wọn sọ pé ààrí wọn máa wà dọ́là ẹ̀nìkù gbogbo wọn wọ́n sá fún wọn máa káánù yẹ̀dẹ̀ ìrìnà ní gbogbo nǹkan tó ti ń pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn tó ń sọ pé kọ́ ṣọ́ àwọn kọ́ sànú àwọn sẹpáàrin lómi ní ìsìn ìsẹ̀rì kan sí kankan wọn pè ọlọ́wọ́n ọba wọn láwọn bàbá kan náà làwọn èèyàn máa ń pè lẹ́yìn ọlọ́wọ́n ọba ń pàbọ̀kọ́rí jìlá ní wọ́n pe amẹ́rẹ́ Tijani wọ́n pe Ibrahim Niyas wọ́n pe àwọn afá lọ́rin wọ́n pe alimi wọ́n pe oríṣiríṣiríṣi afá àbùkù wọ́n pe abákẹ́lẹ́ kan bẹ́ẹ̀ ló sì máa gbọ́ tó wọ́n pe wọn nù ya ẹ̀yìn ilẹ̀ yẹn lè rí tí wọ́n bá ti rójú tí yí kọ́ra ọ̀rọ̀ pé yẹn wọ́n lọ́n kí kọ́má burú àwọn ọ̀rọ̀ lédèdè yìí gbogbo àwọn nǹkan yìí ọlọ́run bá ń tọ́wá jọ́gbìn mi táwọn èèyàn ń gbé déédéé ipò mi fún wọn ọlọ́ni gbogbo yányá ìmì ọlọ́run púpọ̀ ẹ̀kọ́ àwọn dàmá so àwọn tó ń ṣẹbọ pẹ̀lú àwọn ọmọ sọ pé ah dọ́là àìlúgbọ́mọ́ kí ánú yẹ̀dẹ̀ rí gbogbo tán pè wọn gbogbo ti jìnà sí wọn wà vọ́nù mẹ́lẹ̀ omi mahid àwọn ló ti wá dúdú dáwọn lójú pé kò síbì kan táwọn fẹ́ sá sí yìí ní kí wà yẹ́wọ́ mẹ́ yunadihim níjọ́gbìn yóò bá oníkálukú sọ̀rọ̀ ẹni pé àwọn tí ó bá sọ̀rọ̀ tó pé aburú ni wọ́n ń ṣe tọ́lọ́wọ́n mọ́ á fi ìdí aburú wọn tí ó mọ̀ fi gbọ̀ngbọ̀ngbọ̀n wọn pèsè rí 62 ọlọ́wọ́n bá tún ní wa yawma yunadihim ọlọ́wọ́n ni a pè wọ́n ọlọ́wọ́n pè wọ́n wa yaqul ọlọ́wọ́n sọ fún wọn pé ayna shuraka'i alladhi kuntum taz'imun

jíjé èèyàn yóò ti fẹ̀mí ara rẹ̀ rọ̀ pé àwọn lágbájá yìí ọ̀nà òjòkó dá fún wa tó kí gbogbo ẹ̀mí rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nínú sàmọ́ wà gbogbo wà tí pé kọ́ra yọ́mọ̀ lọ lè sógun pé ọlọ́mọ̀jì kí lágbájá bínú sí mí o so ṣe kí lágbájá mọ́ bínú kọ́sà ti mọ́ bínú tí bá ti rí wọ́ ayé dánú sọ̀rọ̀ eléyìí ṣe òun lọ́lọ́mọ̀ ọba ni òun lọ́lọ́run irú ẹni yẹn tó bá ń sọ fún ọ pé mọ́ kírun kò ní kí torí kọ̀fẹ́ kó bínú sí òun ṣùgbúrú àwọn nǹkan yẹn mẹ́lẹ̀ yẹn gbọdọ̀ lákìísí lélẹ́rí so ọlọ́run bá subhanahu wa ta'ala yóò bá wọn yẹn sọ̀rọ̀ tó bá kaná yóò tún bá wọn yẹn ní rí sọ̀rọ̀ tó bá yóò gbìn alkiyama eléyìí mẹ́rinú hadith anabi sallallahu alaihi wasallam anabi ni wa yunadi ntẹnu yí dùn sí hal azidukum ṣe n tún lékún fún yín sí ìyẹn ni pé tí mo ṣe fún yín ṣe kí n tún ṣe fún yín sí kí n tún lékún fún ìyẹn ni pé ìkẹtẹ́mi ọlọ́wọ́ bá fún yín ṣe tún wá sí abẹ́ wá sí so irú ọ̀rọ̀ yìí yóò jẹ́ ọ̀rọ̀ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́wọ́ wa ta'ala ipe ọlọ́wọ́ subhanahu ó fẹ́ bá àwọn tí ọlọ́wọ́ bọ́ wọn bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bá wọn sọ òun náà ni pé kílẹ̀ tó fẹ́kùn lẹ́yìn àlìjánà tí mo fún yìí so n tí sẹ́kì fẹ́ kó rinlẹ̀ nínú ẹ̀mí wa òun níbi ká gbà kó sì jòkó nínú ẹ̀mí wa pé ọlọ́wọ́ ni ìròyìn ọ̀rọ̀ ń bẹ nínú ìròyìn rẹ̀ subhanahu wa ta'ala bá sọ̀rọ̀ tó hmm, tí olúwa mi sọ fún mi òpùrọ́ ni tí ìbá sí pọ́ ọ̀kà nínú alkùrán ọ̀kà nínú alkùrán kẹ́nìkan wá ní òun dípò kan in sì ń gbọ́ olúwa mi ń bá mi sọ̀rọ̀ òpùrọ́ ni o kò tí ẹ̀sẹ́ léyìn nínú lànà ti mùsùlùmí rárá mùsùlùmí tẹ bá gbọ́ tí bá ti ń sọ̀rọ̀ eléyìí eré rẹ̀ ti dàrú ọpọlọ rẹ̀ ti yín so àlìjẹnú náà ni ń gbọ́ ẹ̀rí pé náà ni sheikh fi yán ike wa anna Allah ta'ala yukallimul ibada yawmal qiyamah tura wọn mi ń bẹ́ẹ̀ náà mùsùlùmí náà ta ń parọ́ wọ́n ni pé ọlọ́wọ́ bá ń bá wọn tó bá jẹ́ pé lé ayé ni o torí pé lẹ́yìn ìgbà tí annabi sallallahu alaihi wasallam tó ti lọ àwọn annabi ọlọ́run ọlọ́run bá máa bá wọn sọ̀rọ̀ àwọn ọ̀nà oríṣiríṣi náà lọ́wọ́ bá sì máa fi ń bá àwọn ànábì rẹ̀ sọ̀rọ̀ òun là ń pè ní wáhì wáhì ni àwọn ń pè ní inspiration ó lè jẹ́ pé kó wá látojú oorun fún ànábì ọlọ́wọ́ bá àbí kó wá tí wọ́n kàn máa gbọ́ fún ànábì ọlọ́wọ́ bá tí wọ́n máa gbọ́ tí ọlọ́wọ́ bá bá ń bá wọn sọ irú nǹkan tó sì ń gbọ́ yìí yóò máa jẹ́ pé ìtò ní ṣe nípa ìdájọ́ ẹ̀sìn ti gbọ́ ó ti dẹ̀sínú so àwọn annabi ọlọ́run ọba àwọn ni wọ́n ń gbọ́ wahyi annabi sallallahu alaihi wasallam òun náà sì ní òpin àwọn annabi ọlọ́run ṣùlẹ́yìn gbàtà annabi ti lọ tán àgbọ́ sàhábà kan rí kó ní pé òun gba wahyi ipẹ́ ọlọ́run ọba ń bá òun sọ̀rọ̀ àgbọ́ so bẹ́ẹ̀ náà sọ pé ọlọ́run ọba ń bá àwọn sọ̀rọ̀ bóyá ní direct ní àbí kìí ṣe indirect ní so ni pé ìbásọ̀rọ̀ ọlọ́run ọba ó ti dúró lórí annabi sallallahu alaihi wasallam so náà ni sheik fi rinlẹ̀ ipe wa anna Allah ta'ala yukallimu al-ibada yawm al-qiyama ipe ọlọ́run yóò bá àwọn ẹrú rẹ̀ sọ̀rọ̀ àmá yawm al ni ọjọ́ gbìn ọ̀rọ̀ akídà tó lágbára ni ọ̀rọ̀

tànẹ́bì Musa alayhi salam òun nìkan ní ọ̀rọ̀ rẹ̀ máa ń jẹ́ direct pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ títí ọlọ́run ọba títí àwọn anábì míì ọlọ́run ọba máa rán àwọn màláíkà sí wọn ni pé lọ lè sọ ọ̀rọ̀ mi fún àbí kó jẹ́ pé lójú oorun lọ́lọ́run ti bá wọn sọ̀rọ̀ sílé náà ń pè ní wáhìí so kẹ́nìkan wá ní òun gbọ́rọ̀ ọlọ́run hmm, ọlọ́run sọ fún mi báyìí kí ló sọ fún ọ so irọ́ ni náà lọ ń pa iná ni ṣe fi yẹn kú tó bá jọ́gbìn alkiyama àbọ̀ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ wa yukallimul jami'i ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò bá gbogbo èèyàn sọ̀rọ̀ tó ké gbogbo ẹni tí ń jẹ́ ẹ̀dá ọlọ́run náà ni ọgbọ̀n torí pé kíni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹgẹ́ bá ṣe pín báyìí gẹ́gẹ́ so ìbá wọn sọ̀rọ̀ yìí èyàn ó fọ́ọ̀lù sí ọ̀kan nínú méjèèjì bí ọba jẹni tí ó jẹni ìkẹ́ Ọlọ́run Ọba yóò jẹni tí ó wà nínú ìyà Ọlọ́run so ó túnmọ̀ sí pé Ọlọ́run Ọba àwọn tó jẹni rí sọ̀rọ̀ yóò bá àwọn tó bá ẹni so tó bá di ní ọjọ́ ìgbìyàn kìyàmà Ọlọ́run Ọba àwọn kálukú sọ̀rọ̀ bá gbogbo àwọn yẹn sọ̀rọ̀ láì ṣe kí bóyá ẹnìkan sì máa ń tí ó máa jẹ́ òǹgbẹ́fọ̀ ẹlòmíì lè máa wò

kọ́dà agbà pé ọ̀rọ̀ Ọlọ́run ọba ohun ni agbà pé ọ̀rọ̀ Ọlọ́run ọba harafi wa ń bẹ́ tó rá nǹkan tó ń bẹ nínú akídà náà tún ni ti pa wọn ni Ọlọ́run kama ń sọ̀rọ̀ àmá wọn ni ọ̀rọ̀ yìí o sítọ́ sí ń sọ laysa gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ níjọ́ kan wà níbì kan ọ̀kan àwọn tí wọ́n ma ń ń kọ́ Islamic study ó wá ń sàlàyé nípa tí àkídà wọ́n wá débi kalam wọ́n ní kalam yẹn pé ọ̀rọ̀ ọba wọ́n ní orinlẹ̀ àmọ́ àwọn ipé ọ̀rọ̀ bìlá sọ́wọ́tín wọ́lá harfin ń gbé kò ní ohun bákaná kò sí ní harafi a gbàtẹ́ni yẹn sọ mú ní ọ̀rọ̀ pé mistake ti wáyé bí ọ̀rọ̀ yìí o wọ́n ní torí kí ni mọ́ ní alùsúnnà tẹ́ rọra fi sí yẹn ọ̀dọ̀ ẹnu alùsúnnà so kọ́lá ni wọ́n fi rinlẹ̀ pé al-Imam Ghazali alayhi rahmatullah kó náà sọ nínú tíra rẹ̀ Ihya Ulum Ihya Ulumuddin gbàtí ń sọ̀rọ̀ nípa àkídà tó ní sí asma wa sifat so wọ́n ni in tó náà sọ̀rọ̀ ní pé laysa bi sawtin wala harfin mọ́ ní Imam Ghazali wọ́n sí mistake níbi ẹni wọ́n bí bí kí ló fà mú ní tó fà ní pé al-Imam Ghazali alayhi rahmatullah ó ti fi àwọn àsìkò kan tó yẹ pé ó ti kọ́kọ́ bá àwọn mutakallimun ó ti kọ́ bá wọn lọ àwọn tó ti pé falsafa ni wọ́n fi ma fi ń ṣẹ̀sìn ẹni pé philosophy náà ma fi ń ṣẹ̀sìn so ìgbà tó wáyá tó tó padà ní pé òun túbá kò nínú lànà yẹn ara àwọn tí ó tán lára rẹ̀ náà ni eléyìí so torí àdíṣ ẹni wá ní pé àwọn fẹ́ kí n fọ̀rọ̀ yìí rinlẹ̀ so mo wá padà sínú àwọn àfẹ́rọ àwọn sahaba Abdullahi ibn Mas'ud radiyallahu anhu wọ́n ṣàlàyé pé kalamullahi Sautan wa harfan ipe harfan wa Saut. ipe ọ̀rọ̀ ọlọ́wọ́n bá bọ́lọ̀ ṣe ma ń rẹ̀ pẹ̀lú arafi ni àti ohun iná ni tọ̀mú ní ilé ìní manhaji àwọn sọ̀hábà so alhamdulillah ni

tó pàyàn mọ̀ fi gbọ́ ní jìnà ẹwúrú microphone tàbí ń sọ̀rọ̀ inìsì kìí ṣe ibi tí ti ń sọ yìí nìkan náà ni náà ni ọmọ sọ àmì ọmọ gbọ́ ní jìnà jìnà kọ́lẹ̀ lómi ọmọ gbọ́ bóbi múnú àti ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí ti ń wá tòun ti bẹ́ẹ̀ náà ó ní limitation ó ní píbi ó níbi tọ́ ma àmọ́rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala in tí ọgbọ́dọ̀ fi takò lákàyàn tó bá ní gbogbo tí

wàtàṣìdíkò bèhì ẹ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé bẹ́ẹ̀ náà ni ẹ̀wọ̀n kẹbi tó ṣòro náà nù ẹ gbọ́dọ̀ gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni pé ọlọ́wọ́n bá yóò báyàn sọ̀rọ̀ gbogbo ẹ̀dá náà ọlọ́wọ́n bó sì bá sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ àwọn tí ń jẹ́ àwọn social media kan lónìí sí yìí bóyá ẹ̀yìn eh, kíní ni àwọn CNN ní Jazeera ní gbogbo àwọn oríṣiríṣi àwọn àwọn stations tó wípé eh, àbí kọ̀nàwàtù àwọn ìkíní mọ́ ń pa àwọn kíní yẹn àwọn kọ̀nàwàtù àwọn stations eh, media kíní yẹn tó ikú tẹ́ bá ń gbọ́ irú Jazeera ní sí ó jẹ́ kí bóyá Masar lọ́wà àbíkọ́ jẹ́ pé ní Jazeera náà lọ́wà ẹ́ sì máa tó bá ti ní kíní tó fi ń transmit wọn bóyá kíní cable àbí kíní ń pè àbí decoder tọ̀ tó bá ti nínú yàrá rẹ̀ ó sì máa wo tó bá ń ṣe lọ tẹ́nìkan bá ń sọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ bá ti ní kíní yẹn ẹ sì máa gbọ́ ní gbogbo àgbáyé tó ti bẹ́ẹ̀ náà èyẹ́ kàn limitation ẹni tí ò bá ní dìkódà yẹn lé àmọ́ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala níjọ́gbé ní alkiyama yóò bá oníkálukú sọ̀rọ̀ tó ikú gbogbo ẹ̀dá ìgbò sí yasma'uhu man kana fil ba'idi ka man kana fil qarib àtẹ́ntó wà ń jìnà àtẹ́ntó wà ń ọba tó ṣe pé kò sí ta fi wé òun náà ni ọba tó pé yóò bó sọ̀rọ̀ níjọ́ yìí imamu ahmed wa wal imanu bihi ìyẹn nígbàgbọ́ sí wa tasdiqu bihi yẹn sì gbọdọ̀ gbá pé òdodo ni ó túnmọ̀ sí pẹ́ni tí ó bá gbà ní òdodo irú ẹni yẹn a lè ní ẹni tí ń jẹ́ pé ahàlùsúnà ni ẹni tó bá ní pé èmi ń tèmi o èmi ọgbà kọ́lọ́wọ́n bá máa báyàn sọ̀rọ̀ àbí pé ọlọ́wọ́n bá yọ báyàn sọ̀rọ̀ tó bá jẹjọ́ gbìndẹ̀ kìyàmà àbí kí o tún ní ẹ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá kí o tó sàsì jù mẹ́ pí sẹ bọ́lọ́wọ́n bá ń bá wọn kẹ sọ̀rọ̀ tán jẹ́ ànábì so ẹni tó bá ní kọ́ lọ́wọ́ bá ń bá wọn sọ̀rọ̀ báyìí ó ń tọ̀hún òkúrọ́ ni òkúrọ́ ni àmọ́ yóò túnmọ̀ sí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala pọ́ba tí kìí sọ̀rọ̀ ni kí wọ́n ní ó ti dá ọ̀rọ̀ rẹ̀ dóhùn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ńlá fi ní pé Ọlọ́hun Ọba a máa sọ̀rọ̀ nígbà tó bá wù bú bá ṣe wù ní ti máa ń sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó Nabi Musa sọ̀rọ̀ ó Nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ bákan náà ba Ọba bá Jibril sọ̀rọ̀ bákanáà ọlọ́wọ́ bá máa bá màláíkà náà sọ̀rọ̀ gbogbo eléyìí ó ń túmọ̀ sí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú ìròyìn ọlọ́run ìròyìn ọ̀rọ̀ sísọ wà ń bẹ nínú tí mùsùlùmí gbọdọ̀ wá tó mú ní àǹfààní níbi ọ̀rọ̀ yìí oníkúyàn gbọdọ̀ mọ̀ pé al ni

gbogbo ẹ̀ lórí ti mọ̀ pé ó pé ọpọlọ ẹni yìí nǹkan ti kàn so bẹ́ẹ̀ náà ni àwọn kankan bẹ tó sí pé tó wá ń jẹ́ kádà ara ọlọ́run tọ́lọ́run náà ni èyàn gbọ́dọ̀ síye méjì rẹ̀ so ní pé ní ìsìntọ̀ èyàn wá ń ṣiṣẹ́ tó bá wu ọlọ́run ó lè ní kí owó yẹn kó pọ̀ tó bá wu ni kí wọ́n wá ní mo súnà ní gbogbo nǹkan ilógbọ̀dọ̀ yé mùsùlùmí ní mùsùlùmí ò fi ní máa dàmú káàkiri ní ò fi ní máa fìtínà ara rẹ̀ káàkiri òpin ìgbà táyé ò fi máa jáyé tí ò fi kò láyé ní ọmọ fìtínà kí ẹni tí ò bá ti gbẹ́ẹ̀sìn ọlọ́run báyé náà ní dàmú àwọn kiri gbogbo gbà wọ́n mọ̀ ní wárẹ́ni wá sunkún wá sọkún dẹ̀rin wá sekínì kan wá sekínì ẹ̀ lè gbọ́yìn mùsùlùmí tí bá ń ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ti yẹ lérí ibú mùsùlùmí tí bá ń sọ pé òun fẹ́ pa gbogbo ayé lẹ́rìn kọ̀gbọ́ ẹ̀sìn yé kí gbogbo ayé àríkẹ́ rẹ́rìn you must laugh you must be enjoy your life eré musulmi ń dàrú náà so kìí sílá náà ti musulmi rárá bọ́lọ́ sí níyàn ti gbọ́dọ̀ gbádẹ́ dẹ́un ti gbọ́dọ̀ gbádùn ayé kí ni túnmọ̀ pọ́lọ́wọ́ bá kádàrá pé ẹni tí ó ní ẹni tí ò ní ní tí ó gbọ́dọ̀ níṣòro nígbésí ayé ẹ sí níṣòro so Ọlọ́run bá ti kọ́ pé wa tammat kalimatu rabbika sidqan wa adla gbogbo ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ láyé tó sọ jáde sínú al-Qur'an tọ́lọ́wọ́n bá ń sọ ọ̀rọ̀ tó pé ní òdodo wá lọ́rọ̀ yẹn adìlún dọ́gbadọ́gba tó wá ní kò sí jàmbá nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba kò sí àìṣedọ́gbadọ́gba nínú ọ̀rọ̀ Ọlọ́run so ó ní pé gbogbo àwọn nǹkan yìí ni tí ẹ bá ń sọ pé Ọlọ́run Ọba al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ yìí wá ní ọ̀rọ̀ kò sí rọ́mbẹ́ẹ̀ kó bá ṣe ní nǹkan ó rí náà ni ó rí mùsùlùmí e ẹ̀ṣẹ́ tí ó ma ṣe méjì lérí ọ̀rọ̀ ọlọ́run ọba so tí mùsùlùmí bá jẹ́ tí ọ̀rọ̀ ọlọ́run ọba bá yé ṣẹ̀mí ayé rẹ̀ yóò rọrùn bí ṣẹ̀mí ayé bá rẹ̀ bá ti wá rọrùn alkiyama rẹ̀ náà rọrùn yóò tún dọ̀la

ìṣòro kan ló bá ọ̀gán dé rédíò ìṣòro tí wọ́n gbówó lọ́wọ́ rẹ lè rédíò bá síṣòro kan wọ́n gbówó lọ́wọ́ rẹ ipé ọ̀fẹ́ káwọn èèyàn wá síbi ìjòkó rẹ wọ́n sì gbówó lọ́wọ́ rẹ wọ́n sì sọ pé káwọn kan gbé ṣòro bọ̀ kó nídìí kó pariwo ọyẹ́kọ́ ibi tó bá jòkó sí ni ó ti máa bẹ́ níbọ̀dì sọ̀rọ̀ kí gbogbo èèyàn sì máa gbọ́ kò nídìí kó lè rí rédíò ìṣòro lé ọdẹ rí rédíò

ọwá nífẹ̀ẹ́ sìn ìgbàmí kíyàn nífẹ̀ẹ́ sìn kọ̀dàbí kíyàn gbọ́ ẹ̀sìn yé o ẹni tó bá nífẹ̀ẹ́ sìn tí ó bá gbọ́ ẹ̀sìn yé níjọ́ tó bá rí nǹkan tó rọra gbà pẹ́ báyìí yóò gbà wípé òun nífẹ̀ẹ́ sìn torí kò yé àfi kíyàn nífẹ̀ẹ́ sìn kẹ́sìn tó yéyàn papọ̀ iná lè yóò fi máa bọ́ lóko wàhálà ẹni tó bá nífẹ̀ẹ́ hijab ó nífẹ̀ẹ́ sìn ó nífẹ̀ẹ́ sí ń wà tó sókè ìjọ tí nǹkankan bá rọra gbá pẹ́ ẹsìrì yóò sì mọ́ sí wáwù torí pé kíni kọ̀ gbọ́ ẹ̀sìn yé tí wọ́n bá nífẹ̀ẹ́ sí kò lè lónìí kọ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí kò lè mọ́fà tuntun tí wọ́n bá nífẹ̀ẹ́ sí kò lè nírùngbà tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ni ó ni ọlọ́run bá ní fankihu ma taba lakum minan nisa'i mathna wa thulatha wa ruba' so ó ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run bá lélé yìí á òfin ọlọ́run àṣẹ ọlọ́run lélé inú al-Qur'an tó fún àwọn ọkùnrin so bẹ́ẹ̀ náà ni arákùnrin tí wọ́n ń sọ yìí lọ bá di pé ó jẹun tó lówó ó wá nífẹ̀ẹ́sìn tẹ́bìmọ̀ pé ó nífẹ̀ẹ́sìn ni pé ó lóhun ní ti kọ́ ilé tó wọ́n gbé mọ́sálásí lọ́wọ́ ó sì kọ́ mọ́sálásí lóòtọ́ ó nífẹ̀ẹ́ sí lọ ìgbà tó kọ́ mọ́sálásí tán ó wá ẹ̀sọ̀ abẹ́rẹ̀ ilé rẹ̀ tí ó kọ́ ó wá kọ́ ilé ìgbà tó kọ́ ilé tán tó di kókó débẹ̀ tán àdánwò Ọlọ́run bá dé ìgbà tádánwò bá dé ó kó ah nǹkan kẹsì àyàmí sí wá ń já ẹ̀rú sí wá ṣe ma ẹni tó bá gbọ́ ẹ̀sìn yé yóò ti mọ̀ pínú àdánwò ọlọ́wọ́ bá náà lélẹ̀ yìí wala nabluwannakum bi shay'in minal khawf wọ́n ní ma ma dán yín wò ma ma da ìbẹ̀rù ah, àwọn jálàbí ó so àwọn bẹ̀rẹ̀ sí ní gbá gbá gbá gbá gbá gbà tó yá trailer rẹ̀ tó ní accident so àwọn jálàbí náà tó lọ lè ń bá bọ́n sí ń gbówó lọ́wọ́ rẹ̀ dúkìá rẹ̀ ń parun bọ́n sí ń gbówó lọ́wọ́ rẹ̀ dúkìá rẹ̀ ń parun ìgbà tó yá ló bá di pé ló bá ní ohun gbọ́ pé ma gbé sòrò rẹ̀ bọ̀ wọ́n àwọn kiri

nípe èèyàn nígbàgbọ́ sọ́lọ́ wọn bá ní wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu wa in yuridka bi khairin wa huwa ala kulli shay'in qadir olúwa ní tèmi ọlọ́run ọba tí mo bá ní kí orí ó kàn òsì ó tọ̀hún tó lè gbàlọ́ rẹ̀ tí bá sì ní aburú ọya kaburú ọkàn kò sẹ́n tó lè bọ́ kakú mẹ́ pásítọ̀ kan òbí dáa rẹ́fẹ́rẹ́ndì kan kò tó bẹ́ẹ̀ ẹni ẹ̀mí nínú ọlọ́run kò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wòlíì kan wòlíì àfá ńláńlá kan ẹ wòlíì ni àwọn àfá ni àwọn ṣéhù ni gbé lọ́dọ̀ wọn ń ò tó bẹ́ẹ̀ tọ́lọ̀mbá ní òun ní mú kó mẹ́ ṣùgbúrú àǹkan yìí náà lọ yí mùsùlùmí láti pìnlẹ̀ súnà náà mọ̀ jẹ́ pé èèyàn gbà pé ah,

so wọn ò sí ní kankan tó lọ́nà bá tẹ̀wà tó wá fẹ́ pọ́ bá tó wá fẹ́ jẹ́ pé àdánwò bá fẹ́ kàn rí dáadáa kọ́ wáyé pé tó wá wá lọ kí n kàn yẹn wá change lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rẹ̀kúnyàn dáràn wọn ni sórí báyìí jésù ti jésù jésù ti ṣe ó ti ṣe dáadáa fún gbèsè ayé ẹ jésù ti ṣe yánú sí gbèsè ayé ẹ jésù gan lè ṣe gbé ó lè ṣe yánú fún ara rẹ̀ gan ká tó wá ní fúnyàn

ó débẹ̀ kọ̀bá tí ó jẹma tí ó mẹ́nu báyìí bẹ̀ tápẹ́ tó bá lè ṣe nǹkan ni kí ó túnmọ̀ lọ dí gílọ lè wá nǹkan tí ó jẹ kódà ìyá rẹ̀ kò lè sin kẹ́kẹ́ tó ní pé òun so òun ni pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ gbọdọ̀ yé mùsùlùmí so kó mà ipé t'Ọlọ́hun bá bá wí ọ̀rọ̀ tó ṣe pé yóò bá gbogbo ẹrú rẹ̀ sọ ní tó kí gbogbo ẹ̀ náà ni ó sì máa gbọ́ ẹn tó wá ń jìnà ọgbọ̀ ẹn tó wá ń tò sí ọgbọ̀ so lẹ́yìn náà ní ìsìn ojú kátùmà mà ipi Ọlọ́run subhanahu wa ta'ala ọba tó ṣe pé bí ṣe ń sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ náà kó yẹ ni pé Ọlọ́run ọba wá tẹ̀ tó fẹ́ kẹ́ tó pariwo gan gbẹ́gbẹ́ bá ń ṣojẹ́ jẹ́ èmì ọlọ́run bá mọ gbọ́ so etí mi ò di èmì ìsẹ̀ntẹ́ ma pariwo fún náà ni ọ́tàwọn kan pariwo lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ń pariwo subhanallah allahu akbar subhanallah anábì káì káì káì káì ẹrẹ wọn yìí lọlẹ̀ ọlọ́run bá tẹ́ ń pariwo kìí ṣe ọba títí rẹ̀ di náà ni kò sínú lànà mùsùlùmí kí wọ́n ma pariwo kẹ́ pariwo ọlọ́run ẹ ìṣesí àwọn ẹlẹ́sìn mi ni sísí àwọn kiri ni àwọn náà ma ń pariwo praise Allah kò sínú lànà tí wà wá musulmi musulmi tẹ bá rí tí bá ń ṣe báhùn in kẹgbẹ́kẹgbẹ́ nù in kò nǹkan kí nǹkan nù tí è ara ìlànà tí wá torí pọ́lọ́wọ́ bá táwọn ni tó fẹ́ kó yé wa níbi ẹni tẹ̀lé dárúsù tó ní oní ní kí ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá jẹ́ gbé nàl kìyàmà yóò bá wọn ní kólukú wa sọ̀rọ̀ láì ṣe pé nìkan ó sì máa jẹ́ alágbàsọ agbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí bákan náà a ní òdodo Thank you. Thank you. naam kọ́lọ́wọ́ bá kí ó san ilẹ́sàn rẹ̀ ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí yóò fọ́ kọ́yàn lẹ́mìnì nípa pé kí òkú ókú káwọn èèyàn máa lọ lè hù tí ó ọlọ́run ìṣẹ̀ tó àṣírí rẹ̀ jáde nílùú lọ́rin ni wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ ti ń ṣe tipẹ́tipẹ́ àmọ́ Ọlọ́run yẹn ìtàn ma ń dá sí ni kí wọ́n ma ní bàbá alágbájá ya wòlíì kọ́dá àwọn táwọn apá súnà bá ń ṣàlàyé ń gbà yẹn pé kò sí nínú àpẹẹrẹ wòlíì kí sáré ọmọ jìn wọ́n ni wọ́n tó dé o wọ́n tó ní ò sí ẹni ọlọ́run sáré jìn sáré jìn mẹ́lẹ̀ yọ mẹ́ ẹwò láti kékeré lọ́tí ma mo ti gbọ́njú nìso tó 40 years báyìí tí mo ti gbọ́njú gbé sàárè jí ẹjá léwò áwò à mọ́lẹ̀ kankan bẹ́ẹ̀ bó bá tó dálẹ̀ gan bá tún wà ládùúgbò ẹ̀ ní mọ́lẹ̀ kankan wọ́n kàn mọ́ ní ẹm mọ́ gbọ́ ní kí mọ́lẹ̀ yọ mọ́lẹ̀ sàárè lẹ́kàn rí tó jìn so tí wọ́n bá wọ́n kàn gbẹ́ àmọ́ tó bá ń ṣe nítorí àmọ́ ìtàn ṣe tó pé wọ́n kàn wọ́n rákàtí bọ́ wọ́n tú báyìí wọ́n fa pákó yọ ni so wọ́n sì mọ̀ sí tán bá fẹ́ ṣe ń bẹ̀ kí ní ẹni jẹ́sẹ̀ wọ́n hàn sáàmì sí pé àti gbogbo àwọn tánmọ́ náà ya wòlíì tún bàbá alápáyà ya wòlíì kọ́lẹ̀ lómi ẹ̀dẹ́ bẹ̀bá ìbóyá jẹ́ kẹrin tó kú ah wàláyà àwọn eléyìí wòlíì tí wọ́n lágbára wọ́n gbé wọn lọ ni wọ́n làwọn ẹni ọlọ́run so àṣí wọ́n ń gbé wọn lódìdí náà ni gbogbo ẹ̀ lọ́wọ́ tó àṣírí nìsìn àṣírí gbogbo ẹ̀ lọ́wọ́ tó báyìí kọ́dà jẹ́ ń sọ fún yín kan mẹ́tọ́ pé èmi rí ẹni tó fojú ara rẹ̀ rí báyìí ẹni ń fojú ara rẹ̀ rí báyìí ẹni ń ní mọ̀mọ́ ọ̀rẹ́ òun ṣaláìsì wọ́n sọ fún mọ̀mọ́ òun pé mọ̀mọ́ rẹ̀ wọ́n sọ fún rẹ̀ pé bí mọ̀mọ́ lọ sí tẹ́ kan lọ́lẹ̀ sí wọ́n wọ́n ni wọ́n gbà pé ah òun sì wọ́n sílé ni ó dìbìjọ́ karùn-ún báyìí ni ọ̀rẹ́ rẹ̀ wá pé ọ̀rẹ́ ti ọ̀hún tó ń jónú súnà pé màmá ya wòlí wọ́n ni kí ni gbogbo àwọn ọ̀rọ̀ tó wọ́n sọ wọ́n ya wòlí bó onísàrí wọ́n jì ní àtọ́ ah, ah, kí ní wọ́n ya wòlí bó tóró súnà ní ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún ah, lọ ya wòlí ti ya bàtán pé lànkà máa ah, pé ah múnà wípé jẹ́ lámọ̀ rí níbi kíní yìí wallahi bàtán náà tú kíní báyìí wọ́n bá wọ́n ti gírí ìyá lọ ọ̀rẹ́ mi ń sọ pé òun gán fojú ara òun rí báyìí tí ọrùn ọrùn kúnbẹ̀ gbúndùkú lásán wọ́n sọ pé sórí láì nẹ̀sì tó fi mọ̀mọ́ rẹ̀ ń sẹ̀sì ń sọ fún bó kíní tí ẹmọ̀ tọ́mọ eléyìí ní sáìdì tó gúnmọ́ ló kí ti tọ́lọ́jẹ́ ẹnu tó wá tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ó ń tó àsírí àwọn èèyàn ní lọrin bíbí wọ́n ṣe rí bọ́ sí ń ṣe ní náà ní kẹ́lẹ̀kọ́ mọ́sán pẹ́lẹ̀ kan yàwó lí lónìí ẹ̀rí pàṣírí túbá yìí ni pé kí ni ìdájọ́ orú ẹni báyẹn

alàyè náà ni pé ẹni tó bá kànyà lápá òkúkú nìsẹ́ ọlọ́dẹ kan lápá so ìtumọ̀ méjì náà fà fún ipé kí wọ́n bá ṣe lọ́lẹ̀ wú sàárè tó ti kú àbí òkú tó wọ́n ń gbé kalẹ̀ tó ti wá gan tí wọ́n pẹ́ ó ti gan jí káàrùn anábì ní kò dápẹ́ mọ́mà rùn ẹgẹ́tẹ̀bá àwọn tí tó gún mi bá ti gan wọ́n ni bóyá kéèyàn máa tẹ̀ kéèyàn máa kan kéèyàn bẹ́ẹ̀ náà bó ṣe gan òun náà bẹ́ẹ̀ oníkẹlẹ́fẹ́ kàntípá àwọn fáàmì ní yẹn àwọn mínú pẹ́rùn ipé kí ọlọ́lẹ̀ gé náà ní pé ó gé náà kíkán náà ní ipé ẹ̀ṣẹ̀ náà ní pé kọ̀dá so àwọn bá ń sọ pé ìjìyà olóẹ̀kan fúrú ẹni ìjìyà yẹn yóò darí sọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn adájọ́ ni ìjọba náà ni tí ẹmọ̀ tí ẹ bá wó sùn ní ìsìn adájọ́ irú àwọn kẹkẹbẹ tó máa ń pè ní àwọn tàvíìrù náà máa ń ni pé àwọn kan tí ó bá ti sí specific text fún ṣẹgẹ́dẹ̀ bá tí ó sí bóyá actual tẹ́ni pé text báyìí ló wà fún báyìí jìyà báyìí ló wà fún ń bẹ mẹ́nu ṣẹ̀ríà tó pé tààzírù ni wọ́n ṣe kí ní jẹ́ tààzírù kódà ẹni tó bá ń jẹ́ adájọ́ lè wò sùn kó ní owó ló ń gé òkú ẹ wọ́n gba múnjò ní oge nkiri náà adájọ́ sì lè wò sùn pé ah, ṣe tẹ́ ti gé irú kàbá ìrẹ́ ni àwọn òṣèré òun náà lọ́wọ́kọ́ sí o ẹlọ lè pa sẹ́dgẹ́tì báwọn kò bèlé scare kó scare everybody pé eh ẹ̀rẹ́ tó tó nínú wọn pa ní so irú kàbá ìrẹ́ pé ní tààzír nínú sẹ̀rẹ́à irú tó ń ṣe fún ẹni tí torí actually ń kọ́lọ́pàá ènìyàn ẹniyẹ ti kó rẹ́dì so bọ̀ jẹ́rí mọ̀tọ́lọ́ lè ṣe yẹn so tààzír ni yóò ṣẹlẹ̀ sí irú ẹ̀nà ni kéyàn ó lọ lè mọ́ láṣepọ̀ bí ẹni tó pẹ̀lú ẹni tó ti kú ṣẹ́mà ẹni yẹn ti kó rẹ́dì so tààzírù ni wọ́n ṣe kéré kó wà ní ẹ̀nà ní ẹgbà zina tààzírù ni wọ́n ṣe fún so wallahu a'lam na'am alaikum assalam ẹ̀yìn uh, eh, tó dájú nípa gbígbé sàárè nínú ní kí o gbẹ gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe kọ́ wa ní ẹ̀kọ́ kúrò ń bẹnu hadith anabi sanabi ni pé allahdu lana ikú lahad náà ni tiwa wa shaqqu li ghayrina ká fàilẹ̀ yà ń títà àwọn ìlúmìnì ẹni pé kìí ṣe láhàdù yẹn so èyàn tẹ̀rí pé wọ́n akrab pé wọn lè rí ihu gan kọ́lá nìkan sọ́dá àwọn ìsúfíngbà kan ní àwọn Saudi tẹ́ lọ lè farawé yìí àwọn ò ní lọ́dọ̀ wọn <laughs> so fólè yẹn ti fẹ́ ya wòlí lọ́dọ̀ ti wọn gbàtẹ́ pé àwọn ọkọ̀ gbẹ́ ilẹ̀ tí ó jìn wọ́n agbẹ́ kòtò sí lẹ́yìn so náà ni náà wá kó fún yàn so ní pé láhìdùn náà ni ó dájú kí o máa gbé fún ẹni tó bá jẹ́ mùsùlùmí wallahu a'lam náà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك